Eh, oh you look so cute. èmi àti ìyáálé ẹ̀ a fẹ́ jáde a fẹ́ lọ jẹ shopping. this is my house and I have every goddamn right to decide whatever thing it is that I want to decide. wọ́n lè gbẹ̀jà rẹ̀ ń fún lójú mọ̀rọ̀ kọjá wèrè ká. tó bá sọ wípé ó ń gbá lórí ẹ̀ gbígbà tó ń gbá lórí ẹ̀ gbígbà ti lẹ́kìnni sórí gbígbà tó ń gbá lórí tèmi gbígbà tẹ̀ gbá ni. túlẹ̀ kí ni báwọn pàlàpàlà yìí. ṣé bẹ ṣe ń ṣe rè bẹ ṣe ń ṣe ilé yín rè ṣọkọ rè àbí house boy. fi bá a jàǹdà síbẹ̀ jẹ́mbọ́ jẹ́mbọ́ jẹ́mbọ́ bá a jà. orí kúkú tó ní òrìyè àlọ́ máa wá gbọ́dọ̀ bèbí kọ́ ló pè baby or you say babe say babe. àwọn ti sanwó ọ̀dẹ̀ ọlọ́run fún ẹ lọ́kọ̀ gidi ọkọ̀ alálùbáríkà tó yẹ kó máa bọ́ tó yẹ kó máa gbé gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ara ń gbóná kiri kí ló ṣe é gan. ṣé bẹ́ẹ̀ ni tó o pè ní uber driver rẹ uber lélẹ̀ ló ń sọ̀rọ̀ ṣàkàṣàkà sí rẹ̀ pé òkú òkú fẹ́ pa ẹ̀ ṣàkóso máa pa ẹ̀. ṣé wọ́n sẹ́nu àìrìn bíbá yìí abẹ́ wa gba voters card. rárá mo wá lóòdù káàdì àrùn sẹ́yìn ọ̀mọ̀ pé mo wá rọkọ̀ mi àrùn ni. ọkọ yìí. bí ìlọsílẹ̀ bí ìjọ ọmọ wípé àtọ̀gbọ́n àtọ̀gbọ́n gbogbo rẹ̀ nílá yóò yẹn ẹ súlẹ̀ ọmọ mi o bàbá yìí rẹ. kò tún tó lè dé o kò tún tó lè dé o. I don't want you in my bed. díẹ̀ tó rà. èbó ọjọ́ kọjá náà wá ní wàá fojú gbòdì ní ìrìnkàn kú ní oṣù wọ́n sì kírun sọ́ra àti òkú. kò ní bá fà ah. ah. ah. one two. àgbàyà oh. ni ẹ. ọmọ ìmárìn. o kì í sọ nínú rẹ wá látòdìdì ẹ̀gbá àsáǹkà nìyẹn ò gbẹ ó dà ìpẹ́ ti pẹ́ ìgboro. ó dà pé wọn kan fẹ́ gbà fọ́ àbí. ní kí mo lérò ń gbà mọ bẹ́ẹ̀ ìmọ̀ ẹ̀tẹ̀ta lérè tó ní pé oúnjẹ oríṣi kan ilẹ̀ pawọ́ pọ̀ sí. àmọ́ bẹ́ẹ̀ tí wàá ṣe é nìsín tí n bá jẹ mẹ́tẹ̀ẹ̀ta ìgbà ó ní ìníbalẹ̀ sọ síta. ǹjẹ́ kò ní ìṣẹ́jà rẹ̀.